as mighty armies clash in a struggle for total domination. The scales can be tipped by one man who has the courage to confront his fate. Who is Kesari? Caesar! And make a choice that will decide the fate of the world. Yeah! Matan! We made oath upon taking this job. To be faithful, loyal, and honest. also to serve our country with all our strength. We would never relent. ọlọ́pàá ni tí wọ́n fi ràn yín láti wá mú ìlú Kesari. tí náà bá rí omi á gbàgbé ilé tó fẹ́ tó. alágbára ńlá ni Kesari o. ìjẹ́ o mọ nǹkan tí Kesari fi ń ṣàgbára. àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ òrìṣà ẹnu mi ìtì bá wí olùmọ̀lẹ̀ àgbà àṣẹ òrìṣà ẹnu mi. kí ló dé ẹ̀kọ́ tó fi ń jáde gbogbo wa la mọ̀ wípé ẹni tó ń sìgbà ò lówó lọ́wọ́. bẹ́ẹ̀ of course torí owó ló ṣe ń jalè. àgbàrá mi lọ́nà tó bá ń ṣàn tá a bá wá rí igi tó fẹ́ dí àgbàrá mi lọ́nà especially igi bí irú tiẹ̀ irú wọn máa ń bá àgbàrá mi lọ́nà. ṣé gbọ́ késàrí ò ṣe é pa. àwọn ah, ẹ̀rọ sọ bẹ́ẹ̀. àwọn fẹ́ràn ẹ̀ sí késàrí ìjọ tí èmi yáyọ̀lá aka ẹ̀jẹ̀ ti bá fojú kọ késàrí ọjọ́ yẹn ló máa jẹlẹ̀. wọn sọ fún mi pé ẹnìkan kì í palẹ̀ ẹni tó bá lóun fẹ́ palẹ̀ irú wọn nílẹ̀ pa ẹnìkan kì í pọmọlá gidi èmi késàrì apákọ̀ ẹkún apákọ̀ oṣù apákọ̀ ọ̀ṣọ́ apákọ̀ àjẹ́ èmi apákọ̀ kú apákọ̀ àrùn. Matthew twenty two verse twenty one ó ní ẹ̀fì ti késàrì. ẹ̀fì késàrì. fún késàrì give unto Caesar what is Caesar? má bàa wọn ẹ. bíbélì ló sọ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ make sure pé ẹbí gbogbo ohun tó bá jọ mọ́tò olúwa fọlùwà. tí àìsàn kò wá rí kọjá lójú alájà gbọ́dọ̀ sí fún un àlùpàá ìyá bá rà.